ẹ máa káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú bẹ́yìn bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ a máa ń gbé ohun tí ó jẹ mọ́ ọ̀rọ̀ ìjọba àti aráàlú òun la máa ń gbéyẹ̀wò lórí ètò lágbo òṣèlú ká tó lọ sí òkè lọ́hùn yẹn lé agbára ibi tí ajé sì lọ gbà wá jẹ mo ti yànnà náà ohun tá a fẹ́ gbéyẹ̀wò lónìí ó ní ṣe pẹ̀lú ìgbé ayé ìrọ̀rùn tí ìjọba ètò tíjọba ṣe fún àwọn òṣìṣẹ́ wọ́n ní pé ṣé ìrètí wà nínú ìgbé ayé ìrọ̀rùn yìí mo ní pé àlejò mi tá a bá padà dé a máa fojú wọn hàn ní báyìí wọ́n ti wà nílé agodo pẹ̀lú mi arẹwà ni wọ́n comrade ni wọ́n àwọn jẹ́ ọ̀kan lára àwọn ògbóǹtarìgì tó tó ìtọ́ dá lẹ́nu ìgbín wọ́n máa kí yín báyìí màmá wa comrade olúbùnmi àbí ẹ máa káwọn ará ilé kẹsàn-án ní orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún wọn. ẹ kú àkókò yìí o ẹ̀yin èèyàn mi nínú ilé adẹ̀kú oṣù titun yìí mm. èyí tó jẹ́ àyájọ́ méje àwa òṣìṣẹ́ lẹ́nu iṣẹ́ àtòṣìṣẹ́ àtẹni tó ń gbani ṣíṣẹ́ iṣẹ́ kan náà ni gbogbo wa ṣe ọlọ́run kó máa jẹ́ kí a rí èrè lórí gbogbo tí a bá dáwọ́lé orúkọ mi ni ọmọbabìnrin olúwàbùnmi arówóduyè àbíkóyè. arówóduyè àbíkóyè ọ̀rọ̀ bí oyè bí oyè bí oyè ni bẹ́ẹ̀ náà là ń jẹ́ ìtorí pé báyẹn tí wò wọ́n á tún jẹ́ ọ̀kan lára ẹ̀ adarí obìnrin chairperson àbí Nigeria Labour Congress. bẹ́ẹ̀ ni olórí àwọn obìnrin òṣìṣẹ́ fún ìpínlẹ̀ Èkó mm, ìyẹn chairperson of NLC Women Committee Lagos State. tẹ̀sí gbọ́ báyìí pé ọ̀rọ̀ bí oyè bí oyè ó ní wọ́n ń jẹ ní gbogbo ìgbà ẹ màmá wa yẹ kákọ́ bẹ̀rẹ̀ báyìí bóyá kakọ kí kákí yín àbí kákìra wa kú oríire ti workers day workers day àti gbogbo oṣù náà ló máa fi kíra wa bẹ́ẹ̀ni happy workers day happy workers day títí oṣù karùnún yìí bẹ́ẹ̀ni gbogbo ọdún náà ṣáà máa ń ṣe bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí yẹ ká ní pé ìdùnnú ṣubú láyọ̀ ni bá a ṣe ń yọ ayọ̀ ti workers day lẹ́tún yọ ayọ̀ ti ẹ̀kúnwó tí ìjọba ṣe akáàkì yín bẹ́ẹ̀. ẹ kí wa kú oríire. Ah, ẹ kú oríire. oríire ni. Eh, ibi tá a fẹ́ mọ̀rọ̀ lọ lónìí màmá wa ǹjẹ́ ìrètí wà nínú eh, ẹ̀kúnwó tí wọ́n fi kún owó àwọn òṣìṣẹ́ yìí kákọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ torí àìpé bí ọdún mẹ́jọ sẹ́yìn bí nǹkan ni irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ gbẹ̀yìn. bẹ́ẹ̀ni ẹ jẹ́ kákọ́ bẹ̀rẹ̀ lórí abala bẹ̀yẹn. ẹ eh, ìrètí wà ń bẹ́ẹ̀ torí pé ọmọ tó bá ń ṣiṣẹ́ déédéé ó yẹ kó ní ohun ìyárí tí wọ́n máa ma fi gbé òun náà lárugẹ tó yẹ pé iṣẹ́ tó ń ṣe yẹn á túbọ̀ tó máa tẹra mọ inú ẹ̀ á máa dùn bó ṣe ń ṣe torí pé inú dídùn olómóríyá so inú dídùn ni bàbá wa olórí orílẹ̀-èdè bàbá wa Muhammadu Buhari tó bá wa fi owó pẹ́ṣẹ́lẹ́ lè bó tilẹ̀ jẹ́ pé ohun tí a béèrè òun kọ́ náà fún wa ṣùgbọ́n ó bẹ́ńbẹ́ kò bẹ́ńbẹ́ ara ẹ̀ náà ni ó ń súnbọ̀ díẹ̀ díẹ̀ náà ni ó sàn ju pé kó sùn sílẹ̀ gbẹlẹjẹ bó ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ ìrètí wà ń bẹ́ẹ̀ nítorí pé bàbá wa ti gbọ́wọ́ lù ó ti dọbẹ̀ ó ti decision ó ní sísan lówó orí ẹni gómìnà wa àwọn náà inú wa ti ẹ̀dẹ̀ wá dùn torí pé ọ̀pọ̀ nínú àwọn gómìnà orílẹ̀-èdè ó ní wọ́n ti tó bọwọ́ lù wọ́n ti tẹ́wọ́ gbà pé tí ọ̀gá wa bàbá wa bá ti fọwọ́ sí o hmm. àwọn náà máa àwọn náà máa juwọ́ lù hmm. so àmọ́ àwọn tó kù tí wọ́n bá ń rò wípé àwọn ò ní sọ tàbí pé bóyá kò lè tó hmm. tàbí pé kò lè ṣe à ìjà pẹ́ta o láàárín àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba irúfẹ́ ìpínlẹ̀ bẹ́ẹ̀ àá jọ gbé pẹ́rẹ́gì kaná o bẹ́ẹ̀ ni o torí pé Eh, ohun tó dára fún táyé ó gbọ́dọ̀ dára fún kẹ́hìndé náà ṣòwòṣòwò lè wà lóòrùn kábánináwó kó lọ dúró sí bògiri àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ gẹ́gẹ́ bí oyè tèmi jẹ àwa ò kì gbà bẹ́ẹ̀ o. ẹ kì í gbà bẹ́ẹ̀ ah, àti ẹ lè gbà rárá ni tó bá kọ̀rọ̀ tó lóbìnrin dé. tó bá kọ̀rọ̀ tó lóbìnrin dé àjọ hmm. ah, gbé pẹrẹgì kaná o. Hmm. ó dà màmá wa káwá wò báyìí nígbà tẹ́lẹ̀ fẹ́ gbé pẹrẹgì kaná yìí àwọn ìjọba kan ìpínlẹ̀ kan wọ́n ti ní pé tí wọ́n bá fẹ́ káwọn san owó yìí mm. àwọn máa ní káwọn kan lọ rọ́kúnlé nítorí jẹ́ pé máa jáwé wọ́n máa jáwé gbélé ẹ̀ láwọn kan lọ́wọ́ tí ìjọba àpapọ̀ bá wá fẹ́ bẹ́ẹ̀ kan fi kún owó tí wọ́n ń pín láàrin ara wọn. Mm. national body Nigeria Labour Congress wọ́n ti lọ wọ́n ti yanjú ọ̀rọ̀ pẹ̀lú federal ó wá kù sọ́wọ́ ìpínlẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀ka ìpínlẹ̀ lẹ́yìn wà ọ̀nà wo lẹ fẹ́ gbà láti jẹ́ kí kí gbogbo ẹ̀ kó lọ déédéé kó má jẹ́ pọ̀ kan máa rọ́kúnlé àbí hmm. àwọn kan máa ní àwọn ń jà àlàáfíà máa wà níbì kan kò ní síbì ọ̀nà owó lẹ́yìn ti là kalẹ̀ láti mójútó ààyè. gbogbo ọ̀nà gẹ́gẹ́ bí olórí wa lókè lọ́hùn ti ìjọsọ ìyẹn president NLC ó wà lórí ti àpapọ̀ hmm. bẹ́ẹ̀ náà ni àwa náà ń fún ní rìpọ́ọ̀tì ní stéètì tí tá a wà ní àná ní àyájọ́ ọjọ́ àná tá a ṣe ayẹyẹ ẹni tó jẹ́ olórí wa fún ìpínlẹ̀ èkó tó jẹ́ chairperson Nigeria Labour Congress yẹn ni di Congress chairperson of Lagos State ó sọ ó ní pé èkó gan tiẹ̀ tó yẹ kó sojú iye tí federal gan sọ yẹn lọ torí pé irú àyè tí èkó wà hmm. àti irú ohun wàhálà àti ìdààmú tó wà nínú èkó níye tí wọ́n ń ná lówó mọ́tò ni owó ilé ni owó oúnjẹ ni mm. tèkó yàtọ̀ mm. àwọn tiẹ̀ tó ń béèrè ni pé tó bá lè tún bá wa fi kún ti tèkó tó jẹ́ thirty thousand yẹn tó máa tó jù bẹ́ẹ̀ lọ ìyẹn ni ṣàpẹ̀sìn wa béèrè lánàá èmi sì mọ̀ wípé lágbára ọlọ́run ìpínlẹ̀ èkó wọn ó ṣe bẹbẹ wọn ó ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ torí pé Lagos state has been uh, a labour friendly state I can say in one way because ọ̀rọ̀ wa ń yéra wa ọ̀rọ̀ ń yéra yín tó bá ti gbé kan tá bá ti láǹfẹ́ wọ́n máa ń bá wa fojú wò ó èyí bá láǹfẹ́ àjọ gbé sórí tébù àádàárò àádẹ́jọ ṣe so àṣepọ̀ tó dánmọ́rán ó sì ń wà láàrin ẹgbẹ́ olórí òṣìṣẹ́ lẹ́kọ̀ọ́ àti ìpínlẹ̀ èkó tí mo sì mọ̀ pé lágbára ọlọ́run a máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ni àwọn ìpínlẹ̀ tí wọ́n ń béèrè fún ìyẹn àṣejù bàbá àṣeṣápọ̀ pẹ̀lú àwọn gómìnà mìíràn ní ìpínlẹ̀ míì tó jẹ́ pé ohun tí wọ́n fún wọn gan-an ó ju ohun tí wọ́n ń fún aráàlú lọ hmm. àwọn nìkan lọ yẹ̀ wò ibi tí wọ́n ti ń náà náà pà kí wọ́n fojú kékeré kan fi wò ó pé áódè eléyìí ní ká dínkù eléyìí ní ká fi sí báyìí kó hmm. lè so that a lè máa ran àwọn òṣìṣẹ́ lọ́wọ́ ibí ní ká gbé gbà ibí ní ká gbé kó owó tí wọ́n ń fún wọn láì jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì fi kún un ó tó gbé owó tó wà nílẹ̀ yìí tí wọ́n bá ń dín ìná àpà tó dínkù hmm. owó wọn máa ka hmm. wọ́n á dẹ̀ lè ṣe é ṣùgbọ́n èyí tí a bá fún lámọ̀ràn nínú ìpínlẹ̀ wọ̀nyẹn pé ẹ gbé bàbá yìí tẹ bá ṣe léyìí àjọṣepọ̀ wa máa dán mọ́rán ẹ jẹ́ ká gbé bàbá ẹ̀ gbé bàbá ẹ̀ èyí tó bá gbà ìrọ̀rùn náà máa fi ṣèjọba ìrọ̀rùn làwọn òṣìṣẹ́ náà máa fi bá wọn ṣiṣẹ́ àwọn náà òṣìṣẹ́ dẹ̀ tí wọ́n committed torí pé wọ́n níbi iṣẹ́ ẹni náà ti mọ̀ni lọ́lẹ̀ àwa ń ṣe tiwọn punctuality is the soul of business ẹ débi iṣẹ́ lákòókò ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe gbogbo ìyẹn làwọn máa ń bá àwọn òṣìṣẹ́ wa sọ ẹ má jẹ́ kí wọ́n rí àléébù kan látara yín nípa iṣẹ́ yín sódà tá a bá ń béèrè ohun tó jẹ́ fún ẹ̀tọ́ yín wọn ò ní máa fún wa ní rìpọ́ọ̀tì pé ẹ̀yin náà ṣe dáadáa níbi iṣẹ́ so tí ọmọ bá dẹ̀ ń ṣe dáadáa dandan ni kí bàbá kó fọwọ́ pa lẹ́yìn kó fohun tó dára kó fi dùn nínú kó lè tún máa fi ṣe ohun tó dára. àwọn òṣìṣẹ́ tẹ̀ ń sọ yìí sì ìjọba àpapọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ni ó dàbí pé kínní ìfẹ́ ó fẹ́ ó fẹ́ fi sọ́dọ̀ wọn ju torí àwọn òṣìṣẹ́ àdáni hmm. ọ̀pọ̀lọpọ̀ wọn gan eighteen thousand minimum wage tẹ́lẹ̀ gan wọn rí gbà ká máa wí ti thirty thousand wọ́n tún wá ní nǹkan kan tó fi sínú ọ̀rọ̀ thirty thousand pé ẹni tí òṣìṣẹ́ ò bá pé twenty àmì twenty five wípé òun dandan kọ́ ni kóun san iye owó yìí fáwọn ọ̀nà wo ni ẹ rò pé pẹ̀lú nǹkan tá a gbọ́ yìí ṣé ẹ lè sọ pé ẹ̀yin ṣe aṣojú àwọn òṣìṣẹ́ dáadáa nírú àyè báyìí ìyẹn ọ̀nà kìíní ìkejì ṣé owó tó fi kówó òṣìṣẹ́ yìí gbogbo ìwà jẹbánu tó farahàn láàrin àwọn òṣìṣẹ́ ìjọba ìkíní kan pẹ́ débi iṣẹ́ ìkejì ọ̀nà máa kọ́ sákúrò níbi iṣẹ́ ìkẹta tẹ bá nìkan ṣe lọ́dọ̀ wọn á ní kẹfì kankan tẹ́sẹ̀lẹ̀ ìsàlẹ̀ kòkò kẹtó ṣé owó tó ń fi kù yìí kálà ló fọkàn balẹ̀ pé gbogbo àwọn ràlẹ̀ràlẹ̀ yìí ó máa kásẹ̀ lẹ̀. ẹ jẹ́ ká kọ́ dúpẹ́ lọ́wọ́ olórí orílẹ̀-èdè yìí mm-hmm. bàbá wa Muhammadu Buhari tó gbógun ti ìwà àjẹbánu ìwà ìbàjẹ́ èyí tó yẹ pé ó ti ń so èso hmm, ìwà ìbàjẹ́ ní ẹnu iṣẹ́ tí ogun tí bàbá wa gbé ti ọ̀rọ̀ àjẹbánu yìí ó ti ń so èso rere tí mo mọ̀ hmm. torí pé ẹni tí ó gbà ẹni tí ó fúnni ní ìsinyìí ìbẹ̀rù ti wà ń bẹ̀ hmm. torí o mẹni tó ń dẹ́ o dẹ̀ mẹni tó fẹ́ dẹ́ so èmi ti rò wípé ó ti ń so èso rere nípa pé everybody ó ń ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ báyìí torí pé ìwọ tó fẹ́ béèrè o ò mọ̀ bóyá ẹni tí wọ́n rán láti wá mú ẹni ló fẹ́ fi lọ ẹ́ àbí ìwọ tó béèrè ni wọ́n fẹ́ dẹ sí ẹni tó fẹ́ mú wá mm, mm. so ìwà àjẹbánu yìí ó ti ń dínkù níbi iṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe mọ̀ so ìyẹn ní apá kan tí àwọn iṣẹ́ aládàáni ṣe rí thirty thousand tá à ń sọ yìí nípa oore ọ̀fẹ́ ńlá míì àwọn iléeṣẹ́ aládàáni míì owó tí wọ́n ń san fáwọn òṣìṣẹ́ wọn ó ti jù yẹn lọ. àwọn ní àwọn tó ti wájú bẹ́ẹ̀ lọ sígbà tó fi tàbí tàbí àwọn tó ti jù yẹn lọ wọ́n lè gbé wálẹ̀ torí pé àwọn náà ò ní fẹ́ kí sítándàdì ebi iṣẹ́ àwọn kó wálẹ̀ gbogbo wa là ń gbàdúrà pé òkè la ó máa lọ àní wálẹ̀ mm. nínú pé wọ́n fowó kún ti general yẹn mm. èmi mọ̀ pé nínú àwọn òṣìṣẹ́ aládàáni àwọn náà wọ́n á wòó pé àwọn ẹgbẹ́ wọn táwọn táwọn ti jù lọ tẹ́lẹ̀ nísàlẹ̀ wọ́n mà ti gbé sókè mo mọ̀ pé iléeṣẹ́ míì náà wọ́n á tún fi táṣẹ́rẹ́ wọ́n á tún fi lé sí ti àwọn oníṣẹ́ àdáni yẹn àfi àwọn tó bá jẹ́ ènìyàn tí ìṣe ènìyàn ọlọ́run òló hmm. máa sọ wípé torí pé wọ́n ti gbé e lórí pẹ́ẹ̀gì kan bó a ní òyìnbó máa ń sọ òwe kan wá ní as you lay your bed so you lie on it hmm. bó o bá ṣe prepare ilé ẹ sí ló ṣe máa máa enjoy ẹ sí ó ní ọwọ́ ọbẹ̀ ṣe máa lọ sókè sí bó bá ṣe ń múnú àwọn òṣìṣẹ́ dùn sí ó ní iléeṣẹ́ náà fi máa gbèrò sí á dẹ̀ máa lọ síwájú dáadáa so mo mọ̀ wípé because èmi náà ṣáìdì eh, a máa ń pè kan ní public sector and private sector I am from private sector eh, at the same time public sector hmm. because iléeṣẹ́ mi both public and private ni ló wà. yẹn náà pẹ̀lú agbede méjì. agbede méjì wọn lajọ wà ètò máa jẹ́ ti public à ń pẹ̀lú ẹ̀ ètò máa jẹ́ private sector à ń dì pẹ̀lú ẹ̀ níyẹn ní union tí ti jáde wá. ẹ sọ nínú ọ̀rọ̀ yín kẹ́ ni pé àfẹni tí ò bá ń ṣèyàn ọlọ́run ẹ gbọ́dọ̀ lè nìyàn ọlọ́run nínú yín báyìí o nípa tí à ń gbéyẹ̀wò lónìí ẹ ìrọ̀rùn déédéé bá fáwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ṣé ìrètí wà ń bẹ̀ àwọn ń dá wa lóhùn sí pé ìrètí wà ń bẹ̀ ẹ jẹ́ ká wá sọ́dọ̀ ìrètí ló wà ń bẹ̀ ẹ jẹ́ ká wá sọ́dọ̀ àwa àwa tí ó jẹ́ pé iléeṣẹ́ tòmíì tó yẹ wọ́n bá gba àwọn èèyàn contract náà fi wọ́n sí fúngbà díẹ̀ ni mm. tẹ́ bá wo iléeṣẹ́ míì báyìí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ gan bóyá náà ọgọ́rùn-ún òṣìṣẹ́ iléeṣẹ́ gan lè má ju mẹ́wàá lọ. bẹ́ẹ̀ni. wọ́n wá kọ́ àwọn yòókù sí oko ẹrú ẹ̀kú ẹrú ọ̀nà wo ni àwọn union gbà tó dára nǹkan tára ló ń sọ náà lélẹ́yìí pé àpáàpá jùlọ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìwé náà wọ́n kún fowó kun náà ni kò kún kàn wọ́n wọ́n tún fún wọ́n tún fẹ́ lòmíì náà ní káàdì tó bá débi iṣẹ́ wọn lọ kí bẹnu ẹ̀rọ machine casual labour hmm. báwo ni NSC ṣe fẹ́ gbógun ti irú iṣẹ́ báyìí. ẹ ṣe olóòtú inú mi dùn fún ìbéèrè tẹ béèrè yẹn èyí tó múnú mi dùn wípé àwọn yẹn máa ń sọ wípé tí Èkó bá ti get it right. Mm other states will get it hmm. right. mo fẹ́ fi dá àwọn aráàlú lójú báyìí pé Lagos state àti get it right nípa yíyan olórí míì tó jẹ́ olórí òṣìṣẹ́ NLC ní Lagos state báyìí ó tún wáá jẹ́ obìnrin tó jẹ́ abiyamọ abiyamọ ò dẹ̀ kì í gbẹ́kún ọmọ ẹ̀ kó mọ̀ tàti wèrè so nísìnyí àwọn private sector yìí ọrùn wọn la dé sí báyìí àwọn hmm. casualization outsourcing àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ wọn dàbí ṣòwòṣòwò wà lóòrùn abánináwó ó wà ní hmm. bòjìrì ìyẹn ò sí mọ́ báyìí hmm. ogun yẹn we are in the war now with private sector tí wọ́n ń fi àwọn ọmọ wa ṣe ẹrú ní ilẹ̀ bàbá wọn it's no longer a business as usual. Ah ẹ má ah. bínú pé mo tún sọ léyìnbó ṣókí eh, eh, eh. kò ní jẹ́ ohun tẹ́ ń ṣe lọ tẹ́lẹ̀ mọ́ àyè ò gbà mọ́ nípa sáyé àyè ò ní gbà mọ́ àti hmm. dé sí wọn lọ́rùn hmm. àwọn obìnrin wa tí wọ́n lọ ń ṣiṣẹ́ ẹ̀gbin iṣẹ́ ìyà òyìnbó á tún máa fọ́ wọn létí a máa kíkì inú wọn a ní kò mí ìtì tájẹ́tì kò ṣe gbá sọ gbogbo eléyìí afẹ́fọ̀ pín sí báyìí. ó máa fi di àfihẹ́yìn tégún fi aṣọ lágbára ọlọ́run. ẹ jẹ́ kí akọ́ fi gàyà sílẹ̀ náà afẹ́délé agbára tó bá padà dé ibi tí ẹ fi kọ ẹ̀ sí la máa ti bẹ̀rẹ̀ ẹ má ti yí padà kúrò ń bẹ̀ o lágbo òṣèlú sì ń tẹ̀síwájú lórísun.